وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يفرق مؤمنا مؤمنا إن كره منها خلقا رضي منها آخر أو قال غيره رواه مسلم wọn àdéhùn yìí wọn dá lórí ọ̀rọ̀ àwọn obìnrin àti nítorí kí àwọn ọkọ fún ẹsẹ fún ìyàwó wọn ní dáadáa eléyìí tó ṣe wípé yóò mú kí ìjókòó wọn papọ̀ kò tẹ́ ìjókòó tó dáa tó fi ní débi wàhálà fìtínà tí o fi máa tẹ̀lé láàrin wọn ní gbogbo gbà. Adéjọ́ alákòókò lónìí. Adéjọ́ Abu Hurayra radiyallahu anhu. Wọ́n lànà bí wọ́n ike àtọ̀rọ̀ ọlọ́kùnrin bá. Wọ́n ní ìsọ́wọ́sọ bí nìsa ẹ̀kọ́ ìrọ̀ bára yín sọ àsọtẹ́lẹ̀ lórí lórí dáadáa bíi pé káwọn obìnrin ẹ máa gbára yín yẹn ẹ máa gbára yín yẹn dúró àti máa ṣe dáadáa sáwọn obìnrin mẹ́jọ tí o máa kọ́ra yín kọ́ púpọ̀ lórí àti máa ṣe àìdá sáwọn obìnrin. nítorí pé ní táwọn ọ̀rẹ́ máa ń sábà fọ́ra wọn sáwọn ìyàwó wọn náà láì dáa àwọn àwà tó burú àwọn àwà tí ò yọ ọmọlúwàbí lónà lọ́rẹ́ máa sábà kọ ọ̀rẹ́ sí ìyàwó rẹ̀ Islam wa ni ìyànjú tẹ́ máa gbára yín lórí àwọn ìyàwó yín náà ní pé ẹja máa ṣe dáadáa sí wọn. fa inna al-mar'ata khuliqat min dila' nítorí pé àwọn obìnrin ti rí yẹn dídá tó lọ́wọ́ bá dá wọn ọlọ́dá wọn látara àwọn egungun ẹ̀fọ́ àyà ni egungun tí máa bẹ ní àyà àtàrà rẹ̀ lọ́lọ́ dá àwọn obìnrin wà iná àwọjà máa fi bọ́là àlẹ́ èyí tó sì lọ́jù nínú egbò ẹ̀fáyà ọ̀nà ni agbọ̀n òkè rẹ̀ agbọ̀n òkè ń gágágágá wọ́n ti ṣẹ̀dá àwọn obìnrin ó túmọ̀ sí pé kò sí bí ẹ̀sìn fẹ́ gbìyànjú láti mú kóbìnrin kọ́tọ́ tí ọ̀tọ̀ ẹ̀ lè fà á kọ́tọ́kọ́tọ́ torí kára tí wọ́n ti dáa kìí ṣe tọ́tọ́ fẹ̀yìn dáhàtà tòkè mú tí wọ́n bá sọ pé lálá gbàgádà sì ná kọ́tọ́ pẹ̀tọ́rìtà ọ̀dà igun yìí o yẹ́n bí egun tí máa gbẹ ní ẹ̀fà ẹran ẹ̀rì pé máa ń lọ gbẹ́sì ṣe lọ ṣe fún àyà bàbá ńlá wa ádámù aláyhi sọlẹ́ àti bẹ́ẹ̀ lọ́nà ti ṣẹ̀dá àyà ńlá wa Háwà wọ́n á fi lé ìtàkùn sí gbogbo obìnrin bí ọ̀rọ̀ wọn ti ṣe rí náà ni ọ̀rọ̀ yá ńlá wa rí àtàwọn ẹ̀fọn àyàlá ti dá wọn èyí tó tún á jẹ́ ìtọ́wà láyè tó ga jù nínú àwọn egun ẹ̀fọn àyà ibẹ̀ gangan ni wọ́n ti dá wọn èyí tó lọ́jù tí ẹ bá sọ pé wà tó mi ní wọ ọgbọ́n ńlá ìṣe rẹ kò tẹ̀ tí ò lọ́rùn òun ti rí pé òun mú tọ́ kọ́tọ́gbọ́n àná yọ̀ọ̀kan dànù ni. kíkan rẹ̀ dànù ó náà ní kéèyàn kọ́ téèyàn bá ní wọ́n na eegun yẹn kọ́tọ́ bí bá ń ti nà ṣeéṣe obìnrin tó ń gbìyànjú láti nà kọ́tọ́ oníkíkọ́ tọba wa filẹ̀ bó ti ṣe lọ́n oníyé jẹ́ ntọ́lọ́kọ̀rọ̀kọ̀rọ̀ tí ó nà kọ́dọ́gba orí bí òsì ṣe nà dọ́gba náà lẹ́rọ àjọ máa gbé yín jẹ́jẹ́ pẹ̀sítọ́wùsọ obìnrin sẹ́ torí náà máa gba ara yín yànjú o ní ìyànjú ká ṣe dáadáa lórí àwọn obìnrin muttafaqun alayhi alimami al-Bukhari àti Muslim ló gbà wá èyí fi hàn wá gbangba wípé ẹnikẹ́ni tó bá ní ìyàwó àbí ó ń gbèrò àti fẹ́yàwó ó gbọ́dọ̀ fi ọgbọ́n obìnrin kó fi kọ́ ọgbọ́n rẹ̀ pé obìnrin àwọn ò lè tọ́dọ́gba tán kùdìẹ̀kùdìẹ̀ ọmọ kù ní ọ̀rọ̀ wọn náà ni tí ọba wa sọ pé ìyàwó tí wọ́n fẹ́ náà ìyàwó tó perfect tọrọ lóní ní ayẹ kẹkẹ tí ò ní lálébù tí ò ní ní àdínkù tí ó dáa pín báyọ̀ dìbò ọba dá àlùjáná kọlọ bá pọ̀ mọ́ àlùjáná bá ní ọ mọ́tò bá jẹ́ pé ilé ayé ìgbà ni gbàgbé ẹ̀. ìwọ gan ara ò pé ìwọ náà kù síbi tó kù sí ó lè jẹ́ pé jíjẹ́ tó ọjọ́ na ó ti burú jù àlébù náà lélẹ̀ náà èèyàn ní burú jù kó sọ pé dáa jù ó burú jù nínú èdè gan atukiri pé ọba jù burú jù lọ́rọ̀sẹ̀ tí ìsọ̀yàwó tó gbélé yóò tó náà gbé ọmọ kóbìnrin míì ẹ̀yìn ìgbà tó bára rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ní ìbúra rẹ̀ lómi sùúrù mu adáwò kúkú lélẹ́yìí wọn náà kú síbi tó kù sí. tó tí obìnrin tó bá ṣàṣìṣe á máa fi ààyè jíjóbìnrin tí wọ́n ní wọn à lè tọ́jọ́ gba á máa fi wo láti máa ṣàmójúkúrò lórí àwọn nǹkan tó bá ti. ìṣe gbogbo ẹ̀ náà láàmú fi bí. lápèjúwe tó bá ń bọ́kùnrin pé yára tó lè sílẹ̀ á ó rí i pé ọkùnrin yóò yára yóò gbẹ́sẹ̀ ńlẹ̀ ó lè má kọsẹ̀ ọ̀nbẹ náà àwọn obìnrin tó kí tó máa sọ bẹ́ẹ̀ fún gbogbo tó bá gbé lọ́yọ́ dànù báwo ni bí kíní kan yọ fọ́ dànù ni kí ó lè tọ́ fọ́ bá ah, nígbà tá a ti ń pé kí n yára kí n tura mi ò lágbára gbogbo ilé ọwọ́ ti máa gbọ̀n bọ́kùnrin bá sọ̀rọ̀ ẹ̀fọn tó wá fọ́ ọ ó ti kó ìfọ́tì ìfọ́rùn wá ti kó fún yàrá síra tí wàá fi kọ́ fọ́ mi gbogbo táǹgárá. aha ọkùnrin nìyẹn àmọ́ bí ẹ̀mẹ́yé làwọn tí ó látàrí ìhàlẹ̀ òfò iná ló mú fẹ́ kọ́ náà látàrí burúkú tó ń bá ń pé obìnrin ọ̀dà bíi ọkùnrin wọ́n kù síbi tí wọ́n kù sí torí ẹ̀ ṣé tíjà bá pa àwọn àti obìnrin rẹ pọ̀ tó ń rojọ́ kéékèèké tó ń mu láwẹ́láwẹ́ tó ń sọ pé kó ń jókòó ọ náà tó tiẹ̀ láti òsì kínní kan wọ́n dákun wọn bá tó bá ti sọ tó wọ èso obìnrin bẹ́ẹ̀ lọ fẹ́ kà kí ẹ bó ti jẹ́ pé bàbá tiẹ̀ mélòó lọ fẹ́ kà ń pa màmá tiẹ̀ sùúrù wọn ti fúnra wọn. tòbó lẹ́sẹ̀ wá fẹ́ tún obìnrin ṣe báwo lẹ́sẹ̀ fẹ́ nà tí ó wàá dùn ó tí ó tọ́ gẹ́gẹ́ bí ẹ̀yin ti ṣe ń lérò nígbà tó ti pé tọ́lọ̀ fi dá mi kìí ṣe tó dúró tọ́ nà ńtọ́ lọ́ọ̀nì yóò wá ní dandan dandan àfikún ọ̀nà kọ́tọ́ wà kàn. torí ẹ̀ tọ́lọ̀ bá pọkùnrin àti obìnrin pọ̀ èèyàn gbọ́dọ̀ dẹni sí sùúrù tiẹ̀ tó lékele títóbi èèyàn sì gbọ́dọ̀ dẹni sáàmù mára tiẹ̀ tọ́ka màmá lẹ́gbẹ̀ẹ́ obìnrin èèyàn sì gbọ́dọ̀ jẹ́ aláranumá tí ó ro gbogbo ẹ̀ pátá porogodo láì fẹ́ kan kù gbàtọ́ ẹ pé wà tó obìnrin lẹ́ ń ń jà. ẹ̀rọ kọ́pọ̀lọpọ̀ obìnrin náà ni oge ni wọ́n máa fi wọn mẹ́jọ rò àwọn kan wà tó mẹjọ rò nù wọn àmì tó pọ̀ jù nù wọn mẹjọ rò tẹlomi bá ti fẹ́ dànù ilé ẹjọ́ ntọ́sẹlẹ̀ yóò ti kú sẹ́kún. أو من ينشأ في الحلية وهو في الخصام غير مبين ọlọ́run ní à ń pé mo bí máa bìnrin à ń pé mo bí máa bìnrin táwọn ẹni tó yẹ pé ká máa sọ̀tọ̀ ká máa sọ̀tọ̀ náà ní tá fi táwọn wájú àwọn ẹjọ́ yìí pé ọ̀rọ̀ nípa ọ̀pọ̀ lẹ́nìkan kí wọ́n lè sọ̀rọ̀ wọ́n yọkọ̀ mọ́ òkun rẹ̀ táwọn lẹ́ ń kọ́ lọ́n bí. báwọn òbí ṣe wà ní general oge hàn wọn ní lè rojọ́ kó yé yín torí pé tó bá ń rojọ́ méjì ó ti sunkún mẹ́ẹ̀ẹ́dógún omi ẹkún ọ̀pẹ púpọ̀ púpọ̀ púpọ̀ sẹ́yìn ju àwọn obìnrin tẹ́lẹ̀ ìbáyé wa ọ̀dọ́wọ́ gbogbo fàyàfàyà pé kẹ́ bomi sùúrù mu kẹ́ gba sùúrù kẹ́ fọ́ wọnú ẹ má sọ̀rọ̀ ayé dẹ́gbẹ́ obìnrin òní ẹjọ́ ọ̀la àjà gbogbo ẹni tí máa ń bá yín dá sí yóò àìsí ní sùúrù ní máa fà ọkùnrin lọ́fẹ́ ni ewébìnrin lọ́fẹ́ yìí ọlọ ọ ṣe sùúrù tí ọ̀pọ̀ ni o ó ṣe sùúrù tí ọ̀pọ̀ gidigidi wọn á sọ pé àtúntì jẹ tàbítì ìkàlẹ fún tó ti mú wo ṣe máa ń jẹ tẹ́lẹ̀ náà fi jẹ ni ọfẹ mọlú ẹjọ jẹ wọn dájú pé alábòsí ìka ayanijẹ ni ọ fẹ́ràn yín òtí ìjọ ń kan lọ ọwọ́ alóṣù hùwà kan tó òfin ní ilé kọ̀ǹtínà rẹ̀ ma bó ni wà náà bá rí bó ni wà náà ìbá rí tọ́wọ́ àfìsí torí rẹ̀ sọ pé kọ́ máa lọ tí wọ́n mọ̀ kó bìnrin lélẹ́yìn tí wọ́n mọ̀ pé bá a bá ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ni ó fi máa lélẹ̀ tó o bá sá fún ẹnìkan ẹnì yóò wù tó o bá padà lọ fẹ́ wàá kẹ́tù kóbìnrin náà lóbi ń jẹ́ tẹnìkan kan lè pọ̀jù tẹnìkan lọ. rí ẹ obìnrin ò sí nà kọ́nà dọ́gba. gbogbo ẹni tí wọ́n bá ti ń dépò pé mo fẹ́ fẹ́ àwòkọ́ mọ́ mi léyìí. tí gbogbo ẹni tó sì lóbìnrin lé tó lè má fi dọ́kan jà kó náà máa mi léyìí. kẹ́ni tó sì wà lórí jà wọ́n ti bá wọn sọ parí rẹ̀ tí wọ́n láwọn ò ní gbà àwọn ò sì ní gbọ́ táwọn náà sì láká ìdílé yìí ọlọ́wọ́n bọ̀ dá àwọn obìnrin wọ́n dàbí ọkùnrin o tóbìnrin gan bá tún dàbí ọkùnrin gan wọn náà ní lè fẹ́ wọn náà ní lè fẹ́ lẹ́yìn wá gba náà àdéhìí tún kọ́ wa sámọ́ máa kọ́ra wa sáwọn ìyàwó wa àwọn ọ̀rẹ́ mi wọ àtọ́ ẹgbẹ́ nu wọn ètò gbogbo tí bá ń ṣẹlẹ̀ ńlẹ̀ wọn ni wọ́n máa bọ̀ ọ̀rẹ́ wọn gbọ́ wọ́n á máa kọ́kọ́ dá wọn márùn ọlọ́rọ̀ làwọn jọ jẹ́ láì máa yí pé ọ̀pọ̀ àìmọyerú wọn ọ̀daràn gidi ni wọn torí ọmọ ọkọ síyàwó rẹ ní nǹkan tó ti kú tó bá ṣe é ọ̀dájú pé ìyàwó rẹ padà fi lélẹ̀ náà ọ̀pọ̀ àìmọye náà ló jẹ́ kó lè kọ́ síyàwó rẹ̀ kó lè bá àkọ́ lẹ̀ kọ́ fẹ́ mọ́ ọ lọ́kùn. tòró ti wò yí pé obìnrin yẹn o òun ló ti yẹ kó òun ti fẹ́ tẹ́lẹ̀ kó tó dá mọ́ wọ̀ yìí lọ. wọ́n wá ti ọ̀wọ́ náà jiná nígbà tó gbà kó ọ̀dọ̀ ẹni tí wọ́n dà sínú kòkó bí iṣu wọ́n ti ọ̀jìnà tí wọ́n gbà yàwó mọ́ ọ lọ tẹ́ bọ̀ istawusu bin nisa'i khayra gbogbo ẹni tí bá máa lọ márùn kó ṣàìdá kó ṣàbùrú sí ìyàwó rẹ ìyẹn abú ni o ìyẹn abú pátápátá gbà ní. nítorí pé oníkálukú lọ́mọ tó ń faradà lọ́mọ tó ń mú mára láàrin òun àti ìyàwó òun má jẹ́ kí ẹnìkan kó ba tiẹ̀ jẹ́ má jẹ́ kí ẹnìkan tẹ̀lé àti àlè rẹ̀ o. istawusu bin nisa'i ẹ máa gbára yín yànjú káṣe dáadáa sáwọn ìyàwó tẹ gbélé. tàbí sáálé two hundred tó lówó ọjọ́júmọ́ ọ̀n sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ nínú wọn wà á rà nínú rà tùmá wọn rà báwà tán. lóru máàgì ẹ̀dàkùn ẹ̀wò lẹ́jọ́ ó sì sì sì sì wọ́n rà ní àbọ̀ tọ́rọ́tọ́rọ́ two hundred wọ́n sì ní kọ́lẹ̀ rántí two hundred ní ìwọ tó ṣe pé tí wọ́n bá wọlé oúnjẹ sábà bọ́ dáka sáàsì bọ́ ọbẹ̀ rántí láti máa ṣírò seven hundred níjókòó kan ọwọ́ á fún ìyàwó two hundred yìí pé kó fi ṣe bẹ̀rẹ̀ àwọn àtọ̀fọ́rẹ́ rẹ tàbí tí wọ́n dẹ̀rọ ató láti ṣe bẹ̀ láyé péńtì táwa yìí wọn náà sọ pé wọ́n ti ẹni pínyà sí ọba ti lé ní ìwádìí ọgọ́fà náírà èmi ò lè fi kọ́kọ́ náírà one twenty ọ̀daràn ìwọ́n gbìyànjú ẹ plus eight bọ́dé two hundred eléyìí lọ́ba ọmọ okó tí mo fi lẹ̀ ti pọ̀ jù àwọn ọ̀rẹ́ wa pé one twenty là á máa fi lọ. tá ń lọrí àdá àkóbá abatẹnijẹ torí di eléyìí ẹni tí bá dé máa dá yẹn márùn burúkú sí ìyàwó yẹn kò yẹ kẹ́ máa bá ní ilé yẹn fẹ́ fọ́lì rẹ̀ ni ilé yẹn ọbẹ̀ mú bíbẹ̀ rẹ ìyàwó rẹ bí baálé bí ọkọ ọbẹ̀ mú asopin ọbẹ̀ dọ̀ padà tí wọ́n wá di ẹni tí wọ́n lọ máa dáka jẹ tí wọ́n lọ máa ra funfun gárí. sọdá rẹ àwọn ọjọ́ tó ti gbàgbé tó ọ̀bẹ lọ́n kó tó padà wá má òun fẹ́ sọ́dọ̀ tún mọ́ ọ lọ. istawsu bin nisa'i khayra ẹ máa gbára yín yànjú láti ṣe dáadáa káwọn òbí ìtọ́jáde ni pípẹ́ máa ń kí àwọn ọkùnrin tó ń fẹ́ ìyàwó yẹn wọ́n bá mú eléyìí lò ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ń pàdánù lé ọkọ wọn ọba ti pàdánù ẹgbẹ́ obìnrin náà máa sọ pé àfún yíwà padà náà ni tó máa ti ṣe dáadáa tí lòun fẹ́ gbà nù kó wọn jáde wọn yí wà padà wọn ṣe dáadáa ìdá náà wọn tún ṣe gbogbo gba obìnrin ọ̀lọ́ náà gbogbo ẹjọ́ ẹgbẹ́ ẹ̀dá ti kọ parí ẹ̀rí fáwọn ọ̀rẹ́ ọkọ ọkọ ni wọn wà gbogbo àìdá gbogbo aburú tá a ní tún máa wò pé wa ń gbìyànjú náà ni wa ń gbìyànjú pákó bára wọn istawusu bin nisa'i khayra ẹ máa gbára yín àjò dáadáa ṣíṣe sáwọn obìnrin yín nínú riwaya mi tó ànà Bukhari àti Muslim anabi sallallahu alaihi wasallam ni almar'atu kadila obìnrin dàgẹ́ bí egbò ẹ̀fọn àyà ni yẹn ní kí kò lè dúró dọ́gba yọ lọ náà kò lè dúró dọ́gba yọ lọ náà ni ó túmọ̀ sí pé ọkùnrin dọ́gba ju obìnrin lọ obìnrin lọ nígbà tọkùnrin ò lọ tọ́ in aqamtaha kasartaha tó o bá sọ wípé ọ̀nà kọ́tọ́ dídá lọ dáa wa in istamta'ta tó o máa ń sè gbádùn rẹ̀ tó ń ti bó ti ṣe lọ́n istamta'ta biha wa fiha 'awaj níṣẹ́ lọ́wọ́ máa gbádùn rẹ̀ tó ń ti lílọ́tọ́ lọ́n tó ń ti lílọ́tí ń bẹ lára rẹ̀. ok nínú ká kàn dànù kí n tọ́jà wá pọ̀ pẹ̀lú rẹ̀ kọ́ wá tó àbí ká sẹ́kù kó sì máa wà ó jẹ́ pé tó ń di bọ́ọ̀lù ti ṣe dáa náà là ń ṣe ń gbádùn rẹ̀ èwo ló pé ti ń tẹ bá lẹ́yìn nà kọ́tọ́ ẹ kọ́ lẹ̀ ọ̀wá ní olóbìnrin tọ́tọ́ tí òfin nìkan lọ ní gbogbo ayé ẹnu kọ́ máa dágbé ni lọ́ba ti sọ̀rọ̀ ọmọ kọ́ máa jábọ́ láti sánmà sùúrù làwọn èèyàn ń ṣe obìnrin náà ń ṣe sùúrù fọkùnrin bó wa lọkùnrin ṣe ní ṣe sùúrù fòdù tọ ilé ìjọba nínú riwaya ti Imam Muslim fa inna al-mar'ata khuliqat min dila' látara ẹfáàyà egun ẹfáàyà lọ́lọ́run ti dán obìnrin lan tastaqima laka ala tariqa obìnrin ò lè dúró dọ́gba fún ọ lórí ojú ọ̀nà kan tó o ní kó dúró torí kójú bí yọ aago mẹ́ta gbọ́dọ̀ jù kó o ti sàlọ̀ alá kó o fẹ́ tahajù kó o ti di laago mẹ́rin àbọ̀ kó o rí kó o ti gbóúnjẹ kaná kó o bá fi kọ́tà tó fáì kó o ti dí àwọn ọmọ náà kó o ti ṣe tóbìnrin bá ti bẹ́ẹ̀ lẹ̀ o lè má rí ṣe máa ń jọ mi tí o bá sọ pé òfin tí mo fi sílẹ̀ ń takò kìí tẹ̀lé lánàá mi obìnrin ò lè ṣe ń gbogbo pé kìí ṣe sọ́jà lóbìn ọlọ́run ọ̀dá wọn ń da sọ́jà obìnrin ò lè dúró lórí ojú kan náà tó o bá fi sí pé ní kọ́ máa ṣe tó ń torí kí òun ọlọ́run ọ̀dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan ó lè bọ́ ṣe bẹ́ẹ̀ méjì ó lè ṣe tó bá yẹ kó sùn mọ́ pa mí ó sì lè pààyàn náà lóòótọ́ jẹ́ kó náà ti lé ayé rẹ̀ náà lan tastaqima laka ala tariqa obìnrin ò lè dúró dọ́gba fún ọkọ lórí ojú ọ̀nà kan tó bá gbélé o kò ní lè ṣe ànábì sọ fún wa nìyẹn fẹ́yìn ní istamta'ta biha istamta'ta biha wa fiha 'awaj torí náà tó ń bá ń jẹ gbádùn rẹ̀ tó wọ̀ bá tiẹ̀ jẹ́ tó ọkọ ìyàwó rẹ̀ tó lé dànù níṣẹ́ lọ́ọ́ gbádùn rẹ̀ tó ń ti lé lọ́ọ́ sí ń bẹ lára rẹ̀ wà ń dàhẹ́tẹ̀ tòkè mọ́ha kẹsàrìtà ha tí wọ́n bá ní nnn èmi ò rí pé mo nà náà ni ó rí pé ọ̀dà wàá dá ìyàwó rẹ̀ dànù wà kẹsàrò ha tọ́lẹ̀ àpò ha dídá tí wọ́n sọ ń bì ní kọ́kọ́ lẹ̀ ayé gbogbo ẹni tí ọ̀rọ̀ rẹ̀ padà parí síbi ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ ṣe ní gbìyànjú láti na igun tọ́lọ̀ ti dá lílọ́ òun á ní lálá gbàgàdàn àfi kó dúró dọ́gba pin lọ́ba sẹ́ sísẹ́ tó igun sẹ́ dídá tó dá lóbìnrin bá dẹ tí ò sí lé ọkọ mọ́ ìwọ lọ màmá ló wó ládùn rẹ ìwọ ló léyàwó rẹ dànù tiẹ̀ bọ̀ tẹ́lẹ̀ yìí fi hàn pé àìní sùúrù níjà kó obìnrin lẹ̀ àìní sùúrù èèyàn fi lé ìyàwó rẹ̀ dànù. eléyìí tí ọ̀yẹ́ kọ́ ṣẹlẹ̀ sóòrò ọ́ pàtàkì àmúmára àfaradà ó ṣe kókó ìgbésí ayé ọkọ àtìyàwó tába ti fẹ́ sùúrù àmúmára àfojúfòdà tába ti fẹ́ kù ẹgbàgbé ẹ̀ tába ti fẹ́ kù ẹgbàgbé ẹ̀ ìgbésí ayé yẹn ọkàn kò ní nítumà torí ẹ Islam ó tún kọ́ alẹ́kọ̀ọ́ ń bí ká má bàa máa kọ obìnrin lẹ̀ lórí tí èèyàn bá mọ pàápàá bóbìnrin ṣe rí èèyàn ò ní sùúrù èèyàn lámúra èèyàn ò ní máa wá àti lé àwo rẹ̀ lọ nítorí pé ọkùnrin lè máa rò pé yìí máa máa máa sẹ́yìn sẹ́yìn sẹ́yìn nítorí ẹ bá ní kó mọ̀ sí náà ni ó sì nítorí ẹ bá ní kó sì kò ní sí àmọ́ tá a bá máa báwo lọ́lọ́run ti ṣe ṣẹ̀dá àwọn obìnrin sùúrù wọ́pọ̀ àmúmọ́ra wa àníṣàfẹ́kù rẹ̀ ilé wa máa wá tòrò. sẹlẹ̀ ìjẹ́ àdìsí alákọ̀ọ́kọ́. ọba àwọn eléyìí túmọ̀ sí pé kóbìnrin náà wá gùn lé ike àṣírí títí ẹ́ di ní ọ̀gbọ́n bí ṣe fi ọlọ́run dá wọn obìnrin wọn náà sọ dá wọn. á pé ṣúgà lèèyàn á lọ fi sí àmàlà tí fi yọ sí àmàlà gan. ó pé bọ́lá ń ṣe ah, dá àwọn obìnrin àwọ̀ ọlọ́run dáyín bá wọn ọlọ́run dáyín lágọ̀. àbí obìnrin kọ́kọ́ sọ pé bá ń gbómi rẹ̀ kaná kọ́ á máa fọkọ gbá mi dín kí gbogbo ọjọ́ fi lọ tán sákọ́lọ́ lọ dá àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́ lọ dà bá ń wọ́ lọ gọ̀ àwọn obìnrin ò rí bá wọn àwọn obìnrin máa tara kó sáni tọkọ wọn bá ti ń sẹ́tì ọ̀tá kutọ́ lọ́wọ́ ti ṣe é wọ́n obìnrin yìí ọ̀rọ̀ wa gbọ́n ma ọmọ yìí kàn ń yàgbẹ́ kánù mẹga rárá ti bá kó tó méjì báyìí kóṣù tó mẹ́ẹ̀ẹ́dógún ẹ máa ọlọ́run lọ́ọ́ dá àwọn obìnrin báwọn ọlọ́run ọ̀dà yín báwọn <laughs> ẹ̀ ẹ̀ lórí yóò gùn lórí pé ìbáraẹnẹ́bí gbà mímú ọgbọ́n pàdánù náà máa ń ra àwọn ìyàwó rẹ lọ màálùsúnà náà ń pera ẹ alùsúnà ẹ abẹ́ tẹ̀lé súnà abẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o ti kó gba méjì ẹ ọkọ ìfẹ́ni wọ́n lọ sí dáhùn obìnrin kọ̀dá rí bá wọn àwọn obìnrin máa mójútó ọ̀rọ̀ ọmọ wọn ni tó tó bá ti wá yé wa báwọn ẹ àwọn obìnrin náà tẹ bá ní ẹfẹ́ jẹ lọ́ọ̀bì kan àfáà ẹ bá ní aago báyìí ńlá lọ sọba sọra yóò lé wákàtí mẹ́ta wọn máa múra ọ̀rọ̀ yìí náà ni wọn ní mbonidoro múra ọ̀rọ̀ àná jáde àwọn obìnrin nu bọlọ ti dá ọ à yọọ bá gbogbo nǹkan jẹ mọ́ lọ wọn ní ọdẹ bìkan láago mẹ́jọ ọ̀n lọ mọ́kànlá ṣé àwọn awin ní ọ̀dọ̀ lónìí fáwọn àlejò mi so ọ̀hún ni bọlọ ti dá ọlọ́run rẹ̀ yín obìnrin báwọn má fi ti ọ̀dà má fi ti sọ́dọ̀ ara rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. àdìsí tó tẹ̀lé lẹ́yìn wọn látọ̀dọ̀ abdullahi ibn zamah radiyallahu anhu olùgbọ́tọ̀ nàbẹ̀ muhammed sallallahu alayhi wa sallam ti ń sọ kútúbà alẹ́bí wọn sọ nípa ràkúnmí anabi sọ̀ọ̀lẹ̀ alayhi salam àti ẹni tó pa ràkúnmí yẹn. wọ́n sọ nípa ràkúnmí Sálíhì aleyhi salam àti tó pa ràkúnmí ẹ̀. kọ́nà rasulillah sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wọn kà á yàtọ̀ ní ìgbà tí ẹni tó ya olórí ibú tó ya olórí nínú àwọn èèyàn anabi pé owó ìdìpọ̀ ń pa náà ni tí gbogbo àwọn abèlésì sọ wọ́dọ̀pọ̀ nù táwọn náà dá tẹ̀lé ìmbàtẹ̀lẹ̀ ha rajulun aziz ọlọ́lá kan ọlọ́lá kan nínú wa ọlọ́mọ ti ra ìbọ́ta kó wọn para fún mi yìí ẹ̀rìn mẹ́ni ọ̀n ti rọ̀ ṣe ọkùnrin táwọn yìí báyìí ẹni gbó ṣètọ́ọ̀nì bolúkọ́kútú ọ̀bàyéjẹ́ ńlá arákùnrin yìí báyìí. ìlànà tí à ń wí ẹ̀rìm ìyẹn bú ọ̀bàyéjẹ́ ńlá arákùnrin tá a wí báyìí. mẹ́ni ọ̀n fi rà jẹ́ ẹni tí ọjọ́pẹ́ láàrin àwọn èèyàn rẹ̀ ọlọ́ni dáàbò bò ní. ọlọ́rọ̀ yìí pé bí àwọn èèyàn ọ̀hún ti ṣe ń sùrùgbọ́ ọ̀hún tí wọ́n ń dáàbò bò ọ̀hún iná lèèyàn lè gbà yẹn lẹ̀ lọ́wọ́ àdáwò tó bá dé látọ̀dọ̀ ọlọ́run bí kọ́mọ̀kọ́ sẹ́ni sí ká lè lọ́mọ́ ìwògbọ́ àwọn aráàlú bàbá rẹ̀ wá sí jáde pé ẹ̀mú ta ni iye èèyàn tó tú jáde kó n fẹ́ gbalẹ̀ ọ̀pọ̀ jù ẹ̀yin tẹ́ fẹ́ mú lọ lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún sẹ́ni tí ń lé ní ọ̀dọ̀ ní tá à ń lé àbí yóò sì máa lé ní so ọ̀dọ̀ àti sẹ́ni tí ń lé ní ọ̀dọ̀ ní tá à ń lé ó di kónkálukú yẹn ọ̀nà pápá bora ìjẹ́bẹ̀ ẹni bá jẹ́ fara wọn rà mù ní. tó bẹ́ẹ̀ lòun rí láàrin àwọn èèyàn rẹ̀ sẹ́ni tó fẹ́ dáàbò bò pọ̀ ó lè pàkókò ó rò pé bí ọ̀rìyàn tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni. tọ́ ló ṣe yára jáde ìmbáṣánu èèyàn tọ́lé jáde pétéré ìjọba gba fún ọ sọ́ọ́lì àti tani. gẹ́gẹ́ bí àwọn olórí bú ní gbogbo ìgbà náà ni àwọn ẹni tó jẹ́ pé àkọọ́lẹ̀ aburú ti ń bẹ fún ẹni pé bẹ́ẹ̀ ni ọdún orí ọmọ gbé wọn làtẹ́ bá ń bá wọn ọdí orí àtàbúrú ntọ́lọ̀ ti kọ́ ẹ̀ fún wọn ṣáájú yóò máa tì wọ́n gàràgàrà wọn ò ní í sinmi ó dìgbà tó bá rí pé àwọn sì ṣe náà ni nítorí pé ẹni tí ó fa ìparun wọn bá ló ń mà bí wọ́n bá bẹ̀ títí títí kò ní gbẹ́bẹ̀ ẹjọ́ wo sọ ẹ̀ ni ẹjọ́ sọ náà ni sẹ́ni tí ó sì ṣe ń kọ́ wọn ìgbẹ́bẹ̀ irú rẹ̀ ni èdè ń bá ẹ̀ṣà. àṣùkọ́ha ẹni tó dó lórí ibújù nínú àwọn èèyàn Ànábì Sọ́ọ̀lẹ̀ ibẹ̀ ló súré bẹ́ẹ̀ ipò wọn fojú ràkúnmí rí mà rí táwọn èèyàn àti ràkúnmí ọmọ wa pín omi mu àwọn àmì lábèrè àmì ni àmì irú èwo lélẹ́yìí ẹranko wa dọ́gba pẹ̀lú gbogbo wa wọn máa fọjọ́ kan mú mi àwọn máa fi kejì mú mi ó dùn lọ ní. sọ́ọ́lù ń sọ fún ọ pé lọ́ọ̀hìn. wọ́sọ̀kọ̀ yà ha ràkúnmí ọlọ́ọ̀ni omi ràkúnmí tọ́lọ̀ bá ní kọ́ máa mú nu ẹ gbọ́dọ̀ fọ́ọ̀kan lọ́jọ́ tiẹ̀. bẹ́ẹ̀ náà lẹ bèrè àmì ẹ mọ̀ pa àmì ọ̀ràn ni nítorí táàmì bá dé ọlọ́wọ́ bá máa fi dẹ́rù bá àwọn ẹrú ni tó bá wá dé tẹ ẹ̀kọ́ láti gbàgbọ́ ìparun tẹ̀lé ni. torí ẹ wọn náà kíyèsára rẹ o kíyèsára rẹ o ní kankan bá fẹ́ bàjẹ́ májẹ ọjọ́ pé ọ̀la ṣetán ni ó lò gẹ́gẹ́ bí kan èlò torí ẹni àkọ́kọ́ onímọ̀ forí irú ẹ̀sẹ̀ jù náà yẹn máa ń sọ pé lílọ ni ọ lọ lílọ ni ọ lọ baálẹ̀ kan tó fẹ́ sọ àwọn adẹ́rù ìlú lílọ ni ọ lọ fẹ́ni wọ́n kọ́ lórí nu ọ̀tẹ́ bẹ̀rẹ̀ nu so ẹ̀rí pé ẹnìkan nu òní fẹ́ step forward jù kálukọ́ máa wojú lẹ̀ kọ́ máa bàa pọ̀ ní ẹni tí. ọkọ sọ ẹni wọ́n ń ṣe di gidigbo gidigbo ọmọ ta ni ọ bọ ta ni ọ ni ọkọ kó sí ni láti fi ṣàpèjúwe pé tí wọ́n sọ pé èèyàn láyà yìí òun gbogbo èèyàn lọ ọkọ bọta ní kí ọba dà iná fún un ọkọ bọta ní ọbẹ̀rẹ̀ sí ní sí nǹkan ọba ni àná as'ada al-umma lọ́yẹ kí wọ́n máa sánà láti jẹ́ olórí ire jù kìí so olórí ibú jù táwọn yẹn bá ń tọ́ ẹnìkan níjà tó sì jẹ́ ẹni tó dàgbà jù wọ́n lọ ìjà yóò ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́ dè wẹ́rẹ́ láì jẹ́ kí wọ́n bú àgbàlagbà wọ́n máa sèdè àpọ́nlé sí títí tẹ́ni tó yọ olórí ibú jù yóò fi sọ pé kò ní dàkúnyẹ́ tẹni tó bá ti wí báwọn tí ṣètò ìgbẹ́nu rẹ̀ sọ̀rọ̀ gbogbo èèyàn náà yọ ọmọ ẹ̀ta tẹ̀lé ni bẹ́ẹ̀ ni ó sori ibú ọgbà ìwọ kìíní rádaràda ìwọ kìíní játijáti ta ni àṣọ ẹ̀ńtọ́ ọkọ̀ sílẹ̀kùn olórí ibú àgbà mi torí ẹ̀ sọ ara rẹ o àṣetọ́ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò ń lúgọ ó ń rí ó ń dọ́ọ̀jì. níbi tó máa dúró dúró ó rí wọn gbàtà wọn rí ó sì ti wọn gánagánà wọ́n máa rò pé wọ́n lọ yakun wọ́n máa rò pé wọ́n lọ gbàgbẹrẹ onímọ̀ tó ṣe pọ́ọ̀nù ló ń lọ bàbá délẹ̀ tán bàbá wọn rọ ẹni ọkọ bẹ̀rẹ̀ rẹ̀ wọn kábàámà ni èmi náà sípò mo sì bẹ̀rẹ̀ kínní ọlọ́mọdé àkùn ọlọ́mọdé àkùn wọ́n ti declare wanted. èdè ń bá àṣà gbogbo àwùjọ nírú wọn máa wà ẹni tó yọ olórí ibú jù olórí ibú kékeré ń jọ gbèǹde olórí ibú náà ni báwa ni olórí ibú jù a obìnrin ọba ọba àlùmọ ọlọ́run dákun má jẹ́ lẹ́yìn tí anabi anabi ń kọ́ àwọn sàábà lẹ́kọ̀ọ́ ni yéé ṣe kọ́ ọ̀rọ̀ tiẹ̀ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn obìnrin táwa ń sọ àmọ́ anabi ọ̀rọ̀ ní máa mọ́rọ̀ wà nàdá anabi wa sọ̀rọ̀ lórí ibú èrè tó lọ pa ràkúnmí anabi sọ́ọ̀lì yẹn ràkúnmí Allah anabi bá tún mẹ́nu bọ̀rọ̀ àwọn obìnrin tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìkìlọ̀ fún wa nípa ṣe ìkìlọ̀ fún wa nípa àwọn obìnrin àwa náà gbọ́dọ̀ fi kọ́ra ká lè máa bára wa sòdodo ká má máa kádìjà ara wa lórí nítorí tá a bá ti lè bára wa sòdodo tá à ń kádìjà wa lórí ìbàjẹ́ ò tán láwùjọ a máa ń mà nínú sí àwa Yorùbá tí ẹnìkan ń ṣàìdá ẹnìkan ń ṣàbúrú aburú sísìn sí àwa gan ò lè fara dà yóò máa sọ̀kú lọ ìyà tó ki ìyà gidi wọ́n kò fi lọ rẹ rẹ̀ ẹsẹ̀ ń gbogbo gbà kọ́lá sí wọn wọ́n kọrọ kọ́rọ̀ eléyìí wá bá tá a sọ òdodo a kà máa pòfó lásán lórí a máa sọ́njọ́ wa ni wàá lọ ọ̀dàn kò lè tán láéláé wàá lò ní tán láéláé orídìí eléyìí báyìí a gbọ́dọ̀ máa bára sòdodo ọ̀rọ̀ nípa àwọn obìnrin ẹ̀yin máa ń pé tóbìnrin bá ti lọ sílé ọkọ gbogbo oge ti pín gbogbo oge ti pín ó ti bọ́ sí ọ lọ́wọ́ náà orúkú bá ọba ṣe ṣe torí ẹ ó ti di ẹ̀bẹ̀ lábòsíkà ìsọsọ bin nisa'i khayra ẹ máa ṣe dáadáa sáwọn obìnrin fàwọn àwọn fi hìn alẹ́bísọ̀lá ṣe ṣèkìlọ̀ fáwọn ọkùnrin lórí ọ̀rọ̀ àwọn obìnrin. pọ̀lọpọ̀ tí ń ṣe fẹ́fẹ́ pẹ́pẹ́ fúru tó di mọ́mì ni lọ́tọ̀ fẹ́ fi ọmọ àwọn kan pẹ́pẹ́ fúru àti mọ́ni yọ̀ pẹ́ ọwọ́ gbà tóbi ní fi bọ́ sí lọ́wọ́ ni ọwọ́ àfi Facebook face two ó fi hàn àwọn òbí obìnrin pé adá adá bí ọgbọ́n ni ká lè bá àrùn máa ó sì bọ́ sí wa lọ ẹ wàá da wa mà báyìí ìkàmọ́tò kò yẹ kó rí bẹ́ẹ̀. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين obìnrin kan máa fẹjọ́ ọkọ rẹ̀ sùn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àmúmára ẹgbẹ́ kan sòdodo ọ̀rọ̀ lẹ́yìn tẹ́ bá tẹnáwọ́ ọ̀rọ̀ ń tẹ́ rí kó dodo ni tí wọ́n wá ń fẹjọ́ rẹ̀ sùn yìí ẹ bá sòdodo ọ̀rọ̀ nítorí pé irú rẹ̀ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ táwọn ẹni tó ń fẹjọ́ sùn yìí ò ní sòdodo tóbìnrin ọ̀padà wá rí pé n tó pè ní kó òun kó ń bẹ̀ ìgbà náà làwọn ṣẹ̀ṣẹ̀ wá tají wọn máa wá bẹ̀bẹ̀ lábàádì ẹ̀bẹ̀ wọn ò ní wúlò máa o ẹ̀bẹ̀ yẹn ò ní wúlò máa ìyàwó kì í ṣẹrú ọlọ́run ló pé ká máa rí wọn fẹ́ ìyàwó kì í sọmọ ọ̀dọ̀ ọlọ́run lọ́kadà àràkàjọ máa gbé ẹ máa kìlọ̀ fúnra yín lórí ọ̀rọ̀ àwọn obìnrin. bí kéèyàn ti fi sẹ́ burúkú kó fi pa ìyàwó rẹ̀ lórí. àfi bí ọmọ ọ̀dọ̀ àfi bí ẹrú kọ́lọ̀ wá ní kí irú ìṣesí hàn sí wọn ẹ kìlọ̀ fọkùnrin ni nítorí pé bí ẹ bá gẹ̀sìn tó gẹ̀sìn lẹ́yìn èèyàn ní débi tó lọ kò sì ní sẹ́kọ̀ọ́ ẹ̀sìn kan tá a lè lò láti wá délẹ̀. ambos bọ́ sí ọmọ èèyàn èèyàn lọ fẹ́ máa bí ma ni lòfi fẹ́ yà gbàtọ́ bá wọn fi sẹ́wọ́ fi gba iye obìnrin jẹ́ tó fi dá méjì rẹ̀ tọ́wọ́ dàbí àlòkù ọmọláńké báwo ló rò pé yóò rọrùn fún obìnrin bẹ́ẹ̀ láti máa lóyún bí máa lóyún bí máa lóyún bí wọ́n pa ni. èèyàn manuwa àìsẹ̀ránkù ẹ̀rí bàbá ní màlúù tí ń sàbí ama tí ń lóyún tí ń bímọ tí ń lóyún tí ń bímọ tí ń lóyún tí ń bímọ nínú làákà ọmọ èèyàn gan àtún láàánú ọ̀tọ̀ pé lẹ́nu yàtọ̀ sáwọn màálù sọ́ńkà ń jẹun tí wọ́n bára jẹ. torí ká mọ ọmọ tó léyìí ń fẹ́ kó owó tún lékún sí i. eléyìí ọmọ jẹun lásán oúnjẹ tá a máa fún àmójútó tá a máa ṣe fún yóò lékele kọ́ á ní jẹ́ pípa náà lára máa lò fún pé àfin kọlẹ̀ gbígbà náà lára máa lò fún àfin pọnmi láti odò sóko tá a gbìn ọlọ́mọdé àánú ó tún lékún sí fún wọn lóbìnrin tó dé èèyàn bíi tiẹ̀ táwa fi pa lórí tó ba ayé rẹ̀ jẹ́ á sì mà pé tí a bá fi gba tiẹ̀ jẹ́ tó ń kú ní ìsìn ọdájú ó tún máa wáyà omi ká ní ìgbà tí wọ́n bá ti kù torí rẹ̀ ẹ kìlọ̀ fúnra yín lórí njẹ́ ń bá ń ṣe sáwọn ìyàwó yín ìyàwó yín kọ́ ló nira rẹ̀ ẹ̀yin kọ́ lẹ́ nira yín ẹ̀dọ́ ọlọ́ọ̀ni gbogbo wa ọlọ́ọ̀bí wa léèrè nípa ń tà ṣe fúnra wa ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín ẹ má kí àwọn bàbá ìyàwó yín ọmọ kábàámọ̀ apá àwọn fọmọ fún yín ẹ méje káwọn ìyàwó yín gan máa banújẹ́ páwọn ti wálé ayé wá jáya fúnru yín ẹ méje káwọn ọmọ yín gan máa banújẹ́ pé irú bàbá rádaràda wo wá níyàwó wa lọ fẹ́ yìí. àní wọ́n sọ pé ńlu kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ làwọn ọ̀fẹ́ lọ́kọ nítorí wọ́n rí sáǹpù tí ń ṣẹlẹ̀ lágboolé wọn pé bàbá kan ń gbélé wọn òun kọ́ ló ń ra èlùbọ́ wálé tọ́ba wá dé tí ọba bá pé ìyàwó ti dáná fún un tó sì fi àwọn ẹran kọ̀m̀bọ̀kọ̀m̀bọ̀ sí yóò lu ariwo ni àwọn máa gbọ́nu léǹtí lè ma yóò sì tilẹ̀kùn ní pẹ́ẹ́nìkan tó tí ọ̀rọ̀ àgbàlẹ̀ ìwádìí wa fi hàn pé kí fi kọ́ bọ́ọ̀lẹ̀ lówó wọ́n ní kódà gan-an tí ìyàwó yẹn bá fi lè gbókèlè kalẹ̀ tí ò fẹ́ràn sí ọ̀tọ̀ ni ó tún jìyà eléyìí bẹ́ẹ̀ náà ọba tún tóbi tó ọ̀tọ̀ ni ó tún jìyà rẹ̀ ẹ dákú tí ìwọ ọmọ kọ́lọ̀ ló ní wà ní wọ́n ọmọ kójúṣe tiẹ̀ nù eléyìí tí wò ó ṣe òtún wá ń fi ìyá fi kún ìyá fọmọ ọlọ́mọ ọ̀dájú wípé tí wọn náà bá bímọ obìnrin kò ní wù ọkọ dàgbà débi pé yọ lọ lé ọkọ nítorí pé irú tí wọn náà tó ti gbìn kalẹ̀ ọ̀dájú wípé ọ̀rẹ́ ni serú rẹ̀ fọ́mọ tiẹ̀ náà gbàgbé pé ìyá tó bí máa ń fún ọ kò sí láyé ẹni tá a lè pọ́nlé kò sí láyé ẹni tá a lè sàánú ọmọ tiẹ̀ náà máa débi tí ń lọ kò ní rà pọ́nlé kò ní rà àánú ẹ̀yin náà ro oúnjẹ lẹ́mú dùnú wọnú lẹ́yìn náà rí fún ìyàwó yìí lẹ́gbẹ̀ẹ́ iyejọ́ tẹ kó bànújẹ́ wọlé pọ̀lọpọ̀ láàrin ọdún kan kò rántí ijọ́ tó ń sìkà dùnú fún ìyàwó rẹ̀ sósì dábẹ́ ó kálukú sì ń ṣiṣẹ́ bí ọwọ́ aago òsíjọ́ kan tẹ́nìkan ọ̀gbá bí iṣẹ́ lọ rí sọ wá lè jẹ́ pé àwọn tí ń ta èròjà tí irinṣẹ́ yín fi ń ṣiṣẹ́ lẹ́ ń ṣiṣẹ́ sìn ní wọ́tí lọ gbogbo ó tẹ̀ ń pa òwú náà lẹ́ fi ń rà àti epo mọ́ṣíìnì kò lé débi pé lè tún léṣe bẹ́ẹ̀ náà ni bàbá mẹ́kù owó gírísì lẹ́yìn pa àtàwọn bóòtù kò lé débi pé lè tún ṣe bàbá kápẹ́ńtà. kí egun ọmọ rẹ̀ wọ̀n látàrí ìmúkúmu gbáná tẹ́ ń mu lẹ́yìn pa kọ̀ yọ ọ́lẹ̀ fúnlé bàbá ọlọ́kadà ẹ̀ dàwàkù títí kọ́dà gbogbo àwọn olóbì yín gan sànù yín kò sì yọ ọ́lẹ̀ kọ̀ yọ ọ́lẹ̀ fúnlé ló tún fi jẹ́ pé ìyàwó yín náà ní tún gàrí yín níjẹ́ wa lẹ́nu wa bọ́ lọ́wọ́ àmúyàn tó sì jẹ́ pé irùngbọ̀nlẹ̀ ti wù yí. ẹni táwọn bàbá tó gbé àwọn ìyàwó tẹ ẹlẹ́fẹ́ gan wọ́n ti máa regret wọ́n á fọmọ fún yín. torí gbà tó máa ń pariwo wá ń jojúmọ́ máa mi ta rí gàrí tí láfúnṣẹ́kù subhanallah. ó lè di ẹlẹ́ẹ̀já bẹ̀rù ọlọ́run ìwọ náà wà lọ́rẹ́ rẹ̀ kan náà sun olóbìnrin kan pọ́n fẹ́fẹ́ yóò tún mẹ́yìn náà lẹ́yìn àwọn ọ̀rẹ́ ọkọ sẹ́wọ́n fẹ́ ti dìklẹ́ rẹ̀ fún fẹ́líọ̀ bó lẹ́yìn jẹ́ sí ta ló fẹ́ fẹ́yàwó náà àfáàyè ni ẹ̀yin jẹ́ wá bá wá bó lẹ́yìn jẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ ni ok ṣé bákan náà ni wàá ń jọrí bẹ́ẹ̀ ni bàbá àyàtọ̀ àbí òye <laughs> ìwà jọ wà làwà ẹgbẹ́ gbogbo ló wá dúró ìwà wa jọ wà ókè ìwà yìí jọ wà ẹ̀yin ọ̀daràn torí wọ́n ti ní rẹ́kọ́ọ̀dù àwọn míì lọ́wọ́ nu yín pé wọ́n ti ṣiṣẹ́ bí ọwọ́ ọgó àwọn ìyàwó wọn ò sì rí nǹkan kan ju àtẹ̀bí lọ ó dàbí àwọn kan ni wọ́n fẹjọ́ sùn wọ́n ní kábàáwọn dá sí ọ̀rọ̀ pé bí táwọn ti lọ tọrọ ìyàwó wọn ò fáwọn wọn ò fọmọ fáwọn nítorí pé wọn ò nígbàgbọ́ tó ń tó ṣe wọ́n ti lọ ṣe yẹn wò kò sí wàhálà bàbá ni ìgbà tí torí pé nítorí bá rojọ́ sẹ́wọ̀n pé nítorí òun rò ní ọmọ sọ ẹ̀yin tẹ́ fẹ́ dájọ́ orí tí ń gbọ́dọ̀ pé ju tiẹ̀ lọ bàbá ni ókè wọ́n ti lọ yẹ sẹ́wọ̀n ẹ bá wọn bẹ́ẹ̀ ni wọ́n àbá wọn bẹ́ẹ̀ wọ́n máa ti mọ̀ pé àwọn yóò bá wọn ókè àwọn yíbò lẹ́yìn nígbà tó ẹ pé àwọn yóò bá wọn àwọn yíbò lẹ́yìn àwọn yorùbá wọn lọ yẹ sẹ́wò ní ọkẹ́ ẹ̀dùn ńgbà tẹ́ lọ tọrọ ìyàwó ṣé ìwọ lọ dá lọ ni àbáwọn yẹn sìn ọ lọ ó ní à ǹdí ìdáwó yẹn tẹ̀lé o ọkẹ́ máa dá ọkọ yẹn tá tani àti tani ní máa dá ọkọ lágbájá tàmẹ̀dòdó làlàkàṣègbè nínú àwọn ẹni tó wí o wọ́n bá ká nọ́mbà kan bẹ̀ nọ́mbà yìí. ọ̀ntẹ̀ dẹ́njà iṣẹ́ tó yẹ wò ti bá lọ nọ́mbà yìí dẹ́njà olúmọ̀ ti tẹ dẹ́njà torí eléyìí eléyìí náà ọ̀dọ́gbọ̀ wá wáyàwó yìí ìyàwó rẹ̀ kú lẹ́gbà tó lọ sí jáde tí wọ́n máa lọ wọ́n pè kọ̀ wá ti wá ń jáde o àbí òye a padà kù sí subahánàlá táwọn náà tí wọn náà lọ jáde ìrìnkáyé tí ọmọ àwọn wa kú lé tí wọn ti sin tó ọ̀sẹ̀ mẹ́ta tí wọn tó parí jáde yẹ̀yẹ́ iṣẹ́ tẹ́lẹ̀ òjì bá lọ bá torí wọn ní irú ẹyẹ lẹ́yìn ẹwọ́tọ̀ láti jẹ́ pé àwọn ọ̀rẹ́ tiẹ̀ ni àwọn pàdé rẹ nìyẹn àwọn oníṣẹ́ nìyẹn kí á lò wọn lóṣù. àwọn ni a máa bẹ̀rẹ̀ ní pèyà ọ̀rẹ́ rẹ̀ ní ọ̀wọ̀ bọ́ọ̀lù bá ṣe rí lọ́rẹ́ lórí. àní fẹ́ fẹ́yàwó ọmọ kà lẹ́yìn ọ̀rẹ́ ìhun ti síwájú fẹ́yàwó tiẹ̀. lálẹ́ àná lálẹ́ àná ìyàwó tí gbogbo ará àdúgbò bẹ̀ sí. ń àárọ̀ ilẹ̀ wa so olóṣùwọ́ sọ̀rọ̀ àròdòdó kan nínú ilé yín abẹ́rẹ́mu máàmù kíkọ́ níbẹ̀ ọ̀rẹ́ ayé ni arákòkè kò burú tó yẹ bẹ́ẹ̀ lé lè jẹ sọ ọ̀rẹ́ mi ni koríko ọ̀dà kò burú ẹ padà wá wọ́n wá tó sùn méjì ẹni ọkọ̀ wa náà kò sọ̀rọ̀ lórí ẹ̀ ni kò sọ̀rọ̀ lórí ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àyèmá bára ẹni sòdodo ó ti kó bọ́ pọ̀lọpọ̀ ó ti kó bọ́ pọ̀lọpọ̀ ẹni tí wọ́n ń sa ìdá ẹ̀sọ̀ fún torí pé bó yí padà òun náà ni wọ́n ṣàǹfààní bẹ̀ bí ó fi yí padà òun náà ni yára ọ̀dà jẹ ọlọ́ni kánú lu'ina alladhina kafaru min bani isra'il ala lisani dawuda wa isa ibn maryam dhalika bima asaw wa kanu wa kanu ya'tadun. كانوا لا يتناهون عن منكر فعلوه ولأن النبي داود أتى النبي عيسى عليه السلام ولا على كثيرين وهم إسرائيل nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe àti tayọ ẹnu àlà wọn yẹ kó aburú fúnra wọn ń gbàgbá rí tọkànnú ẹsà ìdá ọwọ́ kẹka kọ lọlọrun ọba ti ní káwọn anábìyàn lánàá wọn torí ẹ̀ṣẹ̀ yìí náà bá rí tẹnìkan ṣàìdá ẹsùn òdodo fún un gbogbo yorùbá lẹ́bù yorùbá lẹ́bù tó bá pa yí ìgbà tí ọlọ́run máa ń sọ àrélu àjálù kalẹ̀ tí wọ́n pa gbogbo àlómọ̀rún ni pẹ̀lú wa yorùbá yìí ó lè jábọ̀ torí wọn ní sòdodo fúnra wọn wọn máa tara wọn jẹ ni amèyàn lálàyédá amèyàn láburú èèyàn láti máa pèlè èèyàn pàtàkì táńtán lọ́daràn ìyẹn ń ṣe tí ó jẹ́ pé tó bá pẹ́ mo ti wọ́n fi lọ́ọ́ ẹ̀ lé gbà ẹsẹ̀ a máa sọ pé kò burú ayé ń serú ẹ̀ ayé òfòwò ní serú ẹ̀. pé anábì ń ṣèkìlọ̀ fún wa nípa àwọn obìnrin ò ní lè sojúṣe ò ní lè tọ́jú rẹ̀ dákun fílẹ̀ jálùmí ọ̀fẹ́ ó ti wù mí jù ní òkè ó wù ọ́ fún yà nìyẹn gbàtó ti jẹ́ pé wọ́n ò ní sojúṣe. ọ̀pọ̀ ẹ̀mí ìlànà obìnrin tó ṣe é pé nígbà tí wọ́n máa ń sọ fáwọn ọkùnrin wípé ẹ ṣe dáadáa sí wọn ẹ má fi ìyà jẹ wọn ẹ bẹ̀rù ọlọ́run lórí wọn tóbìnrin máa wá ń gbọ́rù dánilẹ́kọ̀ọ́ lọ́kọ́ ọba lọ sí di rédíò ní ọba làmúrẹ̀ táwọn ti ń bà yín jẹ́ nù bà yín jẹ́ báwọ̀ ok ìwọ fẹ́ pàdé ọlọ́ lẹ́ni tí ò ní rọ́nà lọ ẹrú ni wọ́n gbà ní àbí ìyàwó lọ fẹ́ kó kúkú ọbí tó kù sí kó tó di pọ́n lọ kọ́ ọmọ tí ó kó yà jọ kọ́ ọmọ tán ara rẹ̀ dànù. anabi sallallahu alaihi wa sallam ó sì kìlọ̀ fún àwọn ọkùnrin pa àwọn obìnrin ọwọ ni.

yóò ní kọ́ bọ́ síbì dájúdájú ìwà burúkú lélẹ́yìn o lẹ́yìn náà Ànábì sallallahu alaihi wasallam tó kìlọ̀ fún wa pé ẹ̀rín tẹ́lómi ọmọ arín lórí ìwà burúkú tẹ́ ẹ ti wù irú pé kí ló ṣe nìkan ní tí wọ́n máa fi ìyàwó rẹ̀ ń fi kófin àfi bí ẹrú bá a ti di pé lẹ́sùn tó tún ní kọ́ bí ẹ̀yin wá pa àwọn èèyàn pé a máa ń fi irú ẹ̀ lẹ́ẹ̀kan lára járe ẹ́ ẹ̀ tó rẹ́rìn lórí ìwà ọ̀daràn wọ́n hù ọlọ́mọdé ọlọ́bìnrin ló máa ń takọ́ ahadukum mimma yaf'al kí ni ń pa ẹ́ lẹ́rìn nípa àwọn abútẹ̀ wò kí ló fẹ́ jẹ́ nǹkan ẹ̀rín lélẹ́ nǹkan kún lélẹ́yìí tí wọn àmọ̀ kọ́lá ọbì ọlẹ́rìn àtẹgbẹ́ kankan sí àtẹgbẹ́ kankan kò sí lágbàtọ lọ àdìsí tó tẹ̀lé lẹ́yìn ó jẹ́ hadith Abu Hurayra radiyallahu anhu ọlọ́ọ̀lẹ́bi sallallahu alayhi wa sallam ó ní la yafraq mu'minun mu'mina mọ́mìnì kan gbọ́dọ̀ kórìíra mọ́mìnì bìnrin o ẹ̀yin ọkọ ọtẹ ajẹ́ mùsùlùmí ẹnìkan yín ọ̀gbọ́dọ̀ kórìíra ìyàwó rẹ̀ mùsùlùmá mọ́mì nìkan kọ́mẹ́sì kórìíra mọ́mì níbìnrin kìí ṣe pé àwọn ọmọ ìyàlẹ́fà islam ọ̀faramálì tọ́ntara rẹ̀ dànù tó lálásìírí ni tánitùnàsírí. tọ́ǹtara rẹ jẹ kọ yẹ kéèyàn wà ń dáńfó gbẹrẹ fún ọ̀yọ̀kọ́ lẹ́nìkan náà ní lẹ́gbẹ̀ẹ́ alìsílám ṣe lè wọ̀ obìnrin kan ọkọ kan ni ìsìláàmù ọ̀faramọ́ àmọ́ wọn á ẹ ẹgbẹ́jẹjẹ rẹ ló jókòó obìnrin náà ló lóun ṣe ńlá lè tó wọn náà fẹ́ tẹ̀lé wọn ni. ẹ nígbà tó o ti tí èsì pò ti dàgbà mọ́lá bẹ́ẹ̀ ìyẹn ọbẹ̀ ọlá àbúrò ọmọbìnrin lálẹ́ nígbà tó o ti pọ̀ gbádùn tó wù ọkọ mú ìyàwó tiẹ̀ náà lálẹ́ ó wù ọkọ ọmọ ìyàn àwọn ọmọ rẹ̀ lálẹ́ àwọn òdòbí lẹ́ẹ̀ torí pé ẹlòmíì túkùtù ni wọ́n máa tó wọ́n tọmọ kò lè rọbìn sí kọ máa yàlè àníyàwó ẹ yàwó tí wọ́n fẹ́ yẹn ọ̀gbọ́dọ̀ kórìíra rẹ̀ àìsíjọ́ wọn lálàáfíà kì í ti pọ̀ kọ́ lẹ̀ kẹfẹ́ máa kórìíra rẹ̀ sí ọ̀bùn rẹ̀ ti pọ̀ ju ọkọ láfíjú kọ̀mọ̀ wá sọ torí pé lẹ́sìn ni wọ́n fi ba ẹnu ẹgbẹ́ àwọn bíi lẹ́nu fi jò ẹ̀fà ń tẹ́lẹ̀ náà ìgbà tí àwọn wọlé ọkọ̀ sọ́wọ́ sọ fún pé hundred percent perfect ni. amadan wọ́n gbọ́ mbọ́lọ́ ti jẹ́ hundred percent perfect. ìgbà yìí máa pe kókó ní tí wọ́n fi ń tóbìnrin ẹnikẹ́ni kọ́ lè jẹ́ gbádùn abẹ́rẹ́ tí ọmọ pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wà tó ṣe yí pé kò mọ bóun ni wọn bóbìnrin lò gan gbàtí èso rànù gbàtí èso rà dáadáa bíi tiẹ̀ ó ti wá fẹ́yàwó ìjọ kìíní wọn bá wúra wọn ra wọn bí ara léèrè ìyàwó náà èso rànù ọkọ náà èso rẹ gbé pé wọn máa ṣe náà rí omi òkúkú mọ pẹ̀lú àwọn àbí ẹ̀rín pa yín. <laughs> pẹ̀lú ẹ̀ ìní pé sẹ́wọ̀n one hundred percent perfect ni wọn náà tí wọ́n bá tẹ̀lé ó kọ́ ń tọ́sí sórí rẹ̀ pé ọ̀gá you are a failure. ọ̀rọ̀ àpapọ̀ obìnrin kọ̀ one hundred percent perfect ìwọ ń kọ́ ìwọ ń kọ́ rẹ̀ ló ṣe jẹ́ pé ká nà sùúrù sọ̀rọ̀ wa káyé máa tètè dájọ́ ọmọ mi wà láti ìgbà tí òbí rẹ ti bí wọn ò fi iná dídá pọ̀ tọ́ba wá sí di àrò tọ́fẹ́ máa ra màmá rẹ lọ wọ́n ah, lọ́sùn gbọ́dọ̀ lọ́wọ́ lọ́wọ́ wọ́n kọ́ ah, ǹjẹ́ wàá lò ná ọmọ àṣẹ àǹkẹ́ ìyá tó fi kíkẹ́ bọ́mọ jẹ́ ọ̀hún lọ́ọ́lẹ́ ọkọ àti lọ́ọ́lẹ́ ọkọ kọ̀ọ̀sẹ̀ kan wọ́n ń kọ́ bá àṣẹ èrò kà lábàá dì. bọ́ọ̀lù ọkà gan-an lómi ẹsẹ̀ pọ̀ jèlú bọ́lọ̀ subhanallah gbogbo ẹwà di kókó kalẹ̀ ẹni bá kọ́ ọ̀kọ́ lọ́bẹ̀ ẹ̀sẹ̀ ọkà délé ọkọ ń jà ni lọ́ba mútùmá lọ́ba rẹ sómi ọba tarodo ó fi já kọ̀ọ̀lọ́ kẹ́kọ́ olùbáyà sísè ní máa dà á sì títí so gbogodo gbogodo gbogbodò tòmánà yọjú gbangba gbangba ọwọ́ gbé wájú wájú ọ̀rọ̀ pé bíà tó wá ti bẹ́ẹ̀ dìje lóyún ni pé ṣé ń yẹ ń jẹun ṣé <laughs> ń fi kọ́ wàá lè ṣe so alihamudulilayi ọmọ kàárò ọmọ bẹ̀rẹ̀ sè ọkà máa kọ́ ni ọ̀ya ń bì ń bì ń bì. ọ̀yà pé omi ẹ ti hó ti hó ọ̀yà dèlúbọ́sì kọ́ máa rò díẹ̀díẹ̀ màá máa bá dèlúbọ́sì ah, ọ̀yà máa rò máa rò máa rò kọ́gbọ́dọ̀ dín kókó ẹ́ máa rò máa rò máa rò máa rò allah allah ṣé ọmọ gáràjì pé èmi máa máa nígbà tí èsì pọ̀ gbádùn. èèyàn gbọ́dọ̀ torí pé èèyàn ò lè pé àìsè màláìkà ẹni tí ẹni tó dẹ́dẹ́dẹ́dẹ́ lẹ́gbọ̀n bí kan ẹni tó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ lẹ́gbọ̀n bòmí bọ́lá ṣe dá wa. àwọn ìyàwó tí ẹni tán dáadáa ibi tí ò ti dá pọ̀ ẹni tí ẹni tí ń bú tá ń bú tá ń bú ibi tó ti dá wà. àmọ́ tọ́jọ́ nǹkan ọ̀bá sì tún kò ní hàn sí i má ìyàwó rẹ o má kórìíra ìyàwó rẹ ọlọ́run ti sọ. So, ọlọ́run náà lè máa kórìíra wọn pẹ́pẹ́ pé ní tí a kórìíra ibẹ̀ lóore tó pọ̀ wá tẹ́ ẹ mórí o ó lè jẹ́ pé àwọn ní òbí máa fún yín láwọn ọmọ tí ọjọ́ máa lálùbáríkà ọmọ tó jẹ́ pé yóò jẹ́ sábàbí àti wàlìjẹ́nà ti yín gan lọ́mọ tó jẹ́ pé yóò máa ṣiṣẹ́ láti mú lọ síwájú bẹ́sìn ọlọ́ọ̀ tó ṣe bí àwọn ìyá kan náà sáà ní bí kálukú. ẹ lọ pé ìyá tó bí kálukú tẹ bá padà sí history màmá yín lọ́dọ̀ bàbá yín báyà history tí ọ̀dà ni bàbá yín ìfẹ́ rí ìgbà tó lọ wá ní kẹ́yìn tara màmá yín jáde o ẹ̀yin wá lẹ wá jẹ́ kí ó kọ bàbá yín gan jáde àbá kọ ìyá ó kọ bàbá náà máa àwọn ọlọ́wọ́ kọ́ bàbá yìí ọlọ́ bàbá rẹ̀ ti fẹ́ rí ara o. ẹ wá wọ àwọn èèyàn máa ṣàdúrà fún kí wọ́n tóbi náà lọ́wọ́ foríjì ọlọ́wọ́ kẹ torí dáadáa tí wọ́n ṣe. ẹni tó ń fọyà ń gbóná tó ń bàbá lu wọn. sọ̀rọ̀ bàbá wọn ni bàbá pẹ̀lú kíkọ́ wọn pẹ̀lú ìjọ́bìsì. àwọn náà rántí pàtó ló sì gbé lẹ́yìn. ara <laughs> àwọn ẹ̀kẹ́ lọ́lẹ́ ọmọ mi ti pẹ́ ẹ wọ́n mọ̀ sẹ́sẹ̀ fún bàbá bàbá lọ́sẹ̀ mọ̀ sẹ́sẹ̀ fún yàrá ìyá lọ́sẹ̀ ni ẹ àwọn wò pé wọn àbá tó gbé lẹ́yìn wọ́n gbé wọn rìn wọ́n gbé wọn àbáyé. torí di eléyìí ẹ bá kórìíra àwọn ìyàwó yín o ẹ máa rántí ọjọ́ kan tí wọn ká gbádùn ọ tí wọn sọ pé ọlọ́wọ́ fún abárúkà sí ọlọ́wọ́ fún orí sísá tínú rẹ̀ ń dùn ọjọ́ ńlọ́mọ rẹ̀ ti ń dùn sọ̀rọ̀ kó o tún ti tún aṣọ wọn ma aṣọ tó wọn ń jọ gbéyàwó rẹ̀ ò tí ì tún wọn ma torí ó pé ah, aṣọ tó wọn ní special occasion sọ̀rọ̀ ayẹ káyà pé wọn náà lọ́mọ àwọn pẹ̀kẹ́ tó wọn gbẹnu sọ̀ gbẹnu sọ̀ agbádàmọ̀ lọ́wọ́ ń jọ ọmọ gbẹnu sọ̀ o ọmọ gbẹnu sọ̀ mọ́mì ní ọ̀gọ̀dọ̀ kórìíra mọ́mì náà kí ló dé anabi ní tó ṣẹlẹ̀ ní wípé nkẹ́rì hàmínà khuluqan radiya minha akhar torí tó bá kórìíra ìwà kan nínú ìwà àyàwó rẹ̀ ó rí pé àmì tó ń bẹ sí ọlọ́run tó yọnu sí bọ́lá ṣe dáyàn. bí ká sọ pé obìnrin kan ẹnu rẹ̀ ó lè fi já géètì ibi tó ń kù sínú àwọn ká sọ ẹbí pọ̀ kátọ́jú ọmọ kí ló dùn wò kẹ́sì máa wá bọ́kú ó sì máa dunnú sí ni à ọgbọ́dọ̀dọ̀ ẹ̀ yẹ. àwọn tó bá yá ẹnu rẹ̀ àfi kíkà lukú ọ̀sẹ̀ ìtì rẹ̀ tí máa ń sọ àwọn àkàrà burúkú burúkú ọ̀rọ̀ ẹni tó bá bá yọ ọmọ ibi tó bá bọ̀. sòsì àmọ́ pé ó ní si dáadáa ó sì láì dáa bẹ́ẹ̀ náà ni wọn náà tiẹ̀ náà àti tiẹ̀ náà ó lè jẹ́ pé wọn náà tán. sọ ní sùúrù pé ìṣe ọ̀gá wọn bá ti ń tẹnumá ẹni tí ń wọn sábà pàtì náà èèyàn ni ó ti pé tí máa dùn ọ̀nà máa ọ lórí. tí ilé bá jókòó lálàáfíà láti rí i pé kàkà kí wọn náà fi dáadáa pàdé dáadáa tó ń ṣe nítorí ọmọ ọdún ni wọn abẹ́rẹ́ sí ṣe pé gbogbo ìta àti fún asàlọsàlọ àlọ tẹwèrè lọ́rùn bí àfojúdi kò burú ìbànújẹ́ lè sùn lálẹ́ nítorí ọ̀fẹ́ náà àmàṣe lórí ẹja kíyè sára àtẹnumọ́ ìwà burúkú ni kódà tí yẹn bá máa ṣe nǹkan tí máa dùn yẹn tẹ́sí rí kọ̀fẹ́ sílẹ̀ ẹ̀yẹ má tẹnu mama tó a fi rírí má fi wíwọ́ sáláì omi ọ̀padà sùn ní ọ̀pàtì yóò sọ pé rí ní tí mo sọ mo kúkú rí mo kú lọ́mọ pé wọn lọ́rọ̀ gbọ́ níjọ́ tí àìgbọ́rọ̀ bọ̀ wá ayé etí rẹ ló jókòó sí ẹ̀rí kan rẹ̀ balẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ àbí yẹ kpó sọba pọ̀ wọn yẹ kọlóbi ọ sọba pé <laughs> nǹkan ti di nǹkan mi gbogbo mọ̀lẹ́bí rẹ di mẹ́ta ìpín pé iye kọlóbi ọ lẹ́nu ìyàwó ẹ̀ tòtí ẹ̀ náà bá ti ń ránu mọ́rọ̀ jù wọ́n lẹ́ni tí bá ti ń tẹnu mọ́rọ̀ jù àárín fi ni ń wá ẹ̀wì kẹta mi lórí ẹ̀ òtítọ́ ẹ̀ má tún padà sídìí ẹ̀ máa torí àwọn ní ta ti sọ tó ti lọ tàǹbà tó ń tẹnu ma àmì ni lórí àdínkù àtàbùkù tí ń bẹ ọpọlọ ó ti tó ẹ̀ka náà ni torí di eléyìí ìpèníjà ńlá lélẹ́yìí o fún àwọn ọkọ láti má kórìíra àwọn ìyàwó wọn aláàbí sì sọ àwọn ọkọ kò sọ àwọn ìyàwó kí lọ ẹni bá mọ̀ kó sọ kọsọpẹ ìyàwó ẹ má kórìíra àwọn ọkọ yín o tí nǹkan kan ẹ bá bá yín lọ́kàn jẹ́ nù wá wọn ẹ rí ìtẹ̀ yọnu sí lágbọn ibòmíì nínú wá wọn náà kí ló lè jẹ́ pé àwọn ọkùnrin ni wọ́n bá wí wọn bóbìnrin wí náà torí náà ọlọ́kùnrin ló máa ń sábà kórìíra ìyàwó kọ̀ dájú ó tí ì ràn ìyàwó tó máa ń kórìíra àwọn ọkọ bàjẹ́ náà torí pé obìnrin lè tẹ́ ọkùnrin lọ́rùn tán àmọ́ ọkùnrin lè tẹ́ obìnrin lọ́rùn tán ẹ gbá náà ẹjẹ agbọ́tẹ̀ nìkan wọ́n nítorí pé kórìíra ó lè fa kíkọ̀ sílẹ̀ ìsìláàmù sì fẹ́ kọ̀ wọ́n lé ọkùnrin ló sì máa ń kọ́ ọ obìnrin sílẹ̀ náà ṣe ń báwí ẹ̀yin gbà ń bẹ̀ ń jarí ẹ tó mú mi wá. pé pé wọ́n ní torí pọ́kùnrin òun dọ́gba ju obìnrin lọ kìí ṣe ńlọ́fà. wọ́n ní torí pọ́kùnrin la aláṣẹ nulẹ̀ obìnrin náà sọ pé à ń la aláṣẹ ẹ̀yà. <laughs> ó ń gbé ń bẹ̀ pé kẹ́kẹ́ ń bẹ̀ ọ̀rọ̀ dáadáa. torí pé. àwọn ọmọ o ṣé wàá dénú ọkà wọn bí náà ẹ mú best wájà náà wọn lọ gba tọlọkùnrin lọ fi obìnrin obìnrin lọ fi ọkùnrin wọlé fa pátá ìsara Ghana ọkùnrin ló máa ń fẹ́ obìnrin wọlé ní Islam sọ̀rọ̀ fẹ́ni tó gbìyànjú wọlé gẹ́gẹ́ bí ìdáhùn tí sọ náà ẹni tó gbìyàn wọlé ó lè pípọ̀ tó lọ́rùn mọ́ ilé ìlú rẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni so ọlámàtù ọlámàrọ̀ ẹ dákun ẹ má bínú ẹ má bínú àlejò tẹ gbà kì í sàlejò tí máa lọ ẹ dákun ẹ má ṣe sùúrù fún gbèsè ṣe gbogbo tí ó wù ní ọmọ ṣe ẹ dákun ẹ fọwọ́ nu ẹ má bínú aha ìtumọ̀ táwọn àti sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ fi dojú ọ̀rọ̀ yẹn pa àwọn ọkùnrin nù torí ẹ láṣà alislam gbogbo nǹkan tí ó lè mú wa sórí ire láyé àtàlùkìyàmà iná ló fi mà wá gbogbo nǹkan tó lè mú káburú ṣe wá láyé àtàlùkìyàmà náà ló lé wa dènà sí ló jẹ́ kí gbogbo wa ká gbìyànjú ó di wọn bá ti lágbára mọ́ ẹjẹ́ ayé àwùjọ wa padà pàápàá jùlọ àwọn àtàkùn sí ẹjẹ ayé àwùjọ padà kọ́ máa wú gbogbo yẹn láti jẹ́ pé alùsùn náà lọ́fẹ́ bá dà nǹkan pọ̀ tó bá jẹ́ pé ẹ̀yin báyìí báyìí ni àwọn ò ní sè àwọn ò fi fún ẹjẹ ajé orí bẹ́ẹ̀ àmọ́ nìsín àwọn rẹ́kọ̀dù burúkú mi tá à ń gbọ́ kọ dáa wọ́n máa lọ pé ọmọ kan ń ṣe súnà ń fi àjẹ́ ìyàwó rẹ̀ ń ṣe súnà ń dínà mọ́ rẹ̀ ń ṣe súnà òkò ọ̀ka mọ̀lẹ́bí ìyàwó rẹ̀ fún kankan ń ṣe súnà gbogbo àwọn ọmọ tí wọ́n bí fún náà gan ìyá ló jẹ́ sẹ́yìn wá dá sáǹpù ọ̀rọ̀ àfilẹ̀ fún alùbídà kí làwọn náà ń ṣe tí wọn náà ṣe mú sí torí di eléyìí bàbá tí láǹṣẹ́ ìgbàgbọ́ wa ọ̀dàǹgbàjìá ìwà wa náà gbọ́dọ̀ dúró dọ́gba ìṣesí wa náà gbọ́dọ̀ dúró dọ́gba má fi ti súnà sí kẹ́wọ́ pọ̀ wá hùwà burúkú òsí lórí súnà nìyẹn. mọ́bì ti súnà ṣèkẹ́wọ́ kó jẹ́ pé ìgbésí ayé rẹ kò ní ìtumà ò tẹ̀lé súnà nìyẹn náà torí pé súnà kò sí ní ọ̀wọ̀ kò sí ní ọ̀wọ̀ torí ẹ ọlọ́run kó tún wa ṣe kó bá tún àwùjọ wa ṣe àwọn aburúkú èyí ò da ọlọ́run dákun gbà kú lọ́wọ́ wa àwọn wa tó da tó sùn wa ọlọ́run ọba ti sí wa lọ́dọ̀ dé ká lè máa lò ó sí wa lólórí rẹ̀ jálẹ̀ subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله wọ́n ní àwọn àṣìṣe tí ń ṣẹlẹ̀ láti ọwọ́ apá kan nínú àwọn ọmọ ya wa tí wọ́n ń wá sí ìdánilẹ́kọ̀ọ́ ó yẹ ká pàkíyèsí nípa rẹ̀ nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn láwùjọ ní ń ṣe wọ́n bíi ká pé ẹsẹ̀ yín rọ káwọn ọba yín tò gbàtẹ́sẹ̀ yín ò sì rọ wọ́n tún fẹ́ bá yín tò ń tú láti bí wàá ní tí wọn náà bá lọ rọra rẹ lẹ́sẹ̀ fún àkótí fún bàbá alákàntẹ̀sẹ̀ wọ́n láwọn míì látàrí àṣìṣe tí ò sì yẹ kó máa wáyé wọ́n lọ wá sí ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹlòmíì lè bọ́ sílé tọ́ ń bẹ̀ tọ́ ní gbà ọ́ wákàtí bọ́ sókò tó torí pé ìgbẹ́ ń bẹ́ tó sì yọ́kàn yà mí pé ìjọba dà ọ̀dà ẹ dákun sọ́dà abẹ́ mọ́sálásí ilé ọlọ́run ibi ká ṣe gbígbá yẹtọ̀ tó nílẹ̀kùn tí wọ́n máa gbà wọ bẹ̀rù tí wọ́n bá tì ń gbà mí. ẹ wọ àwọn ibi tó wà nítòsí ibi tí drum àwọn táǹkì táǹkì táǹkì yẹn wà ẹni mọ̀ tún yàgbẹ́ bẹ̀. ẹ dàkún sọ yẹ bẹ́ẹ̀ tí wọ́n pẹ́ wọn lẹ́yìn Pọ́ọ̀lù ni wọ́n á ń ṣe bẹ́ẹ̀ sínú mọ́ṣáláṣí fún wa. tí wọ́n máa ká nìkan yà torí pé mọ́ṣáláṣí kò máa túmọ̀ rẹ̀ wọn mùsùlùmí ni wọn tún lọ ń tẹ̀lé súnà ìwọ lọ ń ba mọ́sálásí jẹ́ sọ́dá abẹ́ wọ́n tún láwọn obìnrin míì náà yóò fi dánilẹ́kọ̀ọ́ ló ń wá ẹlòmíràn ni páàdì tí ń ṣe oṣù tó wà lára rẹ̀ yóò ti sọ ọbẹ̀ níbi táwọn ọ̀daràn ti ń wá ká ẹlòmíì ọyọ pampasi di ọmọ rẹ yọ sọdọ sọdọ abáwọn ẹ sì ní rántí ọjọ́ kan láyé sẹ́yìn náà mú gbalẹ̀ sẹ́yìn gba gbogbo bẹ̀ pé à ṣe ọlọ́run eléyìí kéèyàn tún mọ́síláṣí ọlọ́run bá ṣe kéèyàn lè gba aládájọ́ ọ̀gbìn àlùkìyà mọ́. ẹ ti rẹ́ lómi tí ọkàn máa lọ gbogbo olúbi tá a jókòó ìtọ́kàn ha tẹlẹfẹ tí ó sọ lẹ́ pààwọ̀ tí ò ní mú bàtà kó fi gbó nínú ìgbàgbọ́ búrọ́ọ̀lù alátàǹsí tómi rẹ̀ ń san wa kò sínú tọ́kùn alẹ́ náà tó bá yàrá wà mẹ́. tó bá yàrá aláyẹn tẹ̀yìn bá ti sàlù alátán ó níbi tó lọ́ gbà. tó àwọn wò pé a lè sàlù alásílẹ̀ lẹ́ńbí náà lọ́nà kan àbọ̀nà ni ọ̀n ba mọ́sálásí jẹ́ ni. torí wọn ṣe gbogbo bíi fún ẹni tó fẹ́ sàlù àlá kó kọ́ máa sàlù àlá ń bẹ́. so nígbà náà ò ní gbà ní kí wọn á dúró létí pálọ̀ ilé rẹ kí n máa sàlù alálẹ̀ lẹ́mẹ̀ ṣé wọn ò ní sọ pé ojú ọ̀sọ́nà fún wọn. bó wàá nílé ọlọ ẹ̀yin ọmọ pé bí ẹ̀sìn ń ṣe àlọ́lá sábà wọn mọ́ṣáláṣí sẹ́nìkan bá fẹsẹ̀ tó bá gbé lórí omi yóò lọ fi tẹ ibi tí wọ́n ti tẹ ìtẹ́ sí ni ibi tí wọ́n tẹ tí wọ́n ṣe táǹgàrà sí ńlẹ̀lẹ̀ tó bá tàǹpù ẹsẹ̀ mọ́ bó ní orí tó yóò dúró lórí rẹ̀ sí sọ́láàtì níbẹ̀ náà là ṣiṣẹ́ ẹlòmíì sọ́nà gbé bàtà wọn ní kíláàsì ọ̀ ń bọ̀ láti ta àwọn aníjẹ pé kò sí tẹ kò sí kàńbẹ̀ yẹn ọkọ̀ máa gbé bàtà bí gbàtà kẹfẹ́ sọdá àbí òun wa láti lé olùbọ̀sílẹ̀ ọlọ́kọ̀ bẹ́ẹ̀ lẹ́lòmíì wo mọ́sálásì ọ̀rọ̀ àwọn bàtà kọjá bá wà pé ẹ̀tọ́ bá ti bọ̀ bọ́ ẹ torí pé láyà nẹ́bí òun gbọ́ pé wọ́n fi bàtà ti sọ̀láàtì irú wo ni lẹ mọ́sálásí ànábìrì abólódò ni wọ́n. nítorí pé bàtà tí wọ́n ti fi kó ìpẹ́ tó ti fi kó kínní o tí wọ́n bá kó tiẹ̀ papọ̀ mọ́ bàtà lómi ìtọ́kọ mọ́ bàtà lómi yóò yọ lẹ́nu adúrú ìdọ̀tí tọ́ wà bẹ́ẹ̀. lọ́nà tí wọ́n pé tẹ́nìkan bá fi lè gbé òwúlé yóò tàn fún ma bàjẹ́ ni. lẹ́yìn àgbà náà mọ́sálásí tẹ̀yìn ọ̀mọ́ bẹ́ẹ̀ ń gbà ọ̀mọ́ bẹ́ẹ̀ ń tọ́jú fún kíni ṣé islam náà nù. tó burú pé káwọn mùsùlùmí ọmọ ní táǹtẹ̀bù pé ìgbà báyà á wà tọ́jú mọ́ṣáláṣí tó burú ni àmọ́ àmì ebúbú pé ẹ̀rọ mọ́ṣáláṣí wọn ọ̀tọ́ bí ẹ̀kọ́ ẹ̀wẹ̀wẹ̀wẹ̀ ok èwo ni wọ́n ṣe rí tọ́lá bá ń wo ògiri tàǹbà wọlé tàǹbà jáde ń bẹ̀ ọ́ ẹ̀rì kan ti kún lọ́dà rí kí ló sọ di dúdú ṣé bá wà wọ́n ni. mọ́sálásí ọlọ́nu. so àwọn amẹnujà àmọ́sẹ́sì ọ̀sẹ̀ ọ̀wọ́ gbogbo ọ̀rọ̀ mọ́sálásí mọ́sálásí ló bẹ̀sẹ̀ ara àbí wà àtiwọ́ àtiwọ́ àtiwọ́ náà ni. torí de lóyìn ẹja kíì sára o ẹja kíì sára ayọ̀ àlùwà láǹgá wàláì máa bá yẹn lọ́kàn jẹ kò sígbà tẹ́ fẹ́ jókòó ń bẹ́ ẹ rí bí ọ̀já yìí tẹ́ ti jókòó ó lè jáyé ibi tẹ́ ká tẹ̀lé gbogbo ẹ máa dọ̀tí náà ni ẹrù ọlọ́nkan ní fọ gbogbo ẹ̀ ok kí ni tó lè jẹ́ oríyìn fún un lórí iṣẹ́ tí ń ṣe o náà nìkẹ́ni tí ń lò náà kọ́ máa fi ilẹ̀ mímọ́ bó ti bá èsì pé wọ́n máa ṣẹ́ǹṣe pé ẹbí òkúta ọmọ orin lè ti ń ṣe kí lọ́kàn mi pẹ̀lú òkúta kí lọ́kàn mi pẹ̀lú orin ẹbí èèyàn ẹgbẹ́ rẹ ní ṣe. ẹja níbẹ̀rù ọlọ́run tí ọba da àgbọ̀dọ̀ fi lọ ilé ọlọ́run nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́lọ́run fi ládàtọ̀ wọn fún àwọn àlòmọ̀ wọn fi hàn mí lórí ìdọ̀tí kékeré tí ìrà mú kònú irú ládàtọ̀ gba ọlọ́run fi hàn nàbì sallallahu alayhi wa sallam nísìnyẹ́ rí kíní ọ̀rọ̀ dànù. bóyá látàrí ọ̀rọ̀ tá a sọ yìí láàfin ní bámbẹ̀ bàbá ti túká lálẹ́ yìí ẹ̀yẹ́bẹ̀ ẹgbẹ̀rún rú rẹ̀ wọ́n máa pàtì bẹ̀ tọ́ba di lọ́la ẹni tí wọ́n á ń tọ́jú mọ́ṣáláṣí wọ́n máa kó ẹ̀dá kan bá pàkéèdì wọ́n jẹ ọ̀rọ̀ abí ọwọ́ takalẹ̀ wọ́n jẹ ẹlòmíì tún jẹ bisikíìtì lálẹ́ gan wọ́n bá ti jẹ tán yọ sọ ní dumping area wọ́n ka mọ́ṣáláṣí kún fẹ́rẹ̀ kọ́ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò yẹ kọ́ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kò sí wa lẹ́ni tí wọ́n máa tún rẹ̀ sí kọ́lọ̀ mọ́sá lọ́kàn ní ọjọ́ máa balẹ̀ ọlọ́run ọba jẹ́ náà. ọlọ́run gbọ́ pé ẹ̀bùn òṣìṣẹ́ ọ̀tọ̀ ẹ̀bùn tó ṣiṣẹ́ gbà lórí iṣẹ́ tí ń ṣe lọ́dọ̀ ẹni tí ń bá ṣiṣẹ́ tí èso ńlọ́gbà ṣiṣẹ́. ó wá ní ẹni tó kó àwọn lọ síbi iṣẹ́ òṣìṣẹ́ ń bẹ̀ à ń sì ṣiṣẹ́ débi pọ̀sán ti pọ́n ebi ń pa àwọn ẹni tí àwọn á ń ṣiṣẹ́ fún ó gbóúnjẹ fáwọn ọ̀gá tó sì kọ́ àwọn wá síbi iṣẹ́ òsì ńbẹ ibi sì ń pààyàn ní káwọn jẹ ni àbí káwọn má jẹ ẹ gbọ́dọ̀ jẹ ó dìgbà tẹ bá gbàyàn dá lọ́yọ̀ tó kọ yín wá ẹ̀yin ẹsẹ̀ jókòó lé bàbá yín kó gbóúnjẹ wá fún ibi ibi sẹ́tẹ̀ wá náà ni wọ́n fi gbóúnjẹ wá fún tó ẹni tó gbé ni lọ síbi sẹ́yìn àbà sọ̀rọ̀ wọ́n gbóúnjẹ wá sí ká jẹ o ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bá fẹ́ràn lẹ̀ ẹmẹbi ẹka tó gbogbo nítorí bá sọ ni torí jẹjẹrẹ bẹ̀rẹ̀ ńlọ kó yín wá bí ọba kó yín wá wọn ò ní gbóúnjẹ wá bá yín lé bàbá yín náà. nínú àwọn ọmọdé kéékèèké tí wọ́n sọ̀rọ̀ ní kékeré àwọn mẹ́ta tó sọ̀rọ̀ ní kékeré yàtọ̀ sanabi Isa aleyhi salam àtẹni Jurayj talẹ́ni kẹta òun náà ni ọmọbìnrin ọmọdé kékeré tí ó jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin anabi yusuf aleyhi salam àti imra'atul aziz àti ìyàwó ọlọ́lá tí ń fẹ́ kí yusuf ọgbọ̀n ṣe zina ọmọdé kékeré yẹn ló sọ pé kí wọ́n wo ẹ̀wù yusuf tó bá yẹ pé iwájú ló ti ya ajẹ́kọ́bìnrin yẹn ní sòótọ́ nítorí pé Yusuf ní ń wá fún bàjẹ́ lóbìnrin ló fi fẹ̀wù rẹ̀ ya pé kó fò ńlẹ̀ àmọ́ tó bá yẹ pé ẹ̀yìn lẹ̀wù rẹ̀ bá ti ya ajẹ́pọ̀ dòdò ni Yusuf ń sọ obìnrin yẹn ní parọ́ Yusuf ní ń sá lóbìnrin yẹn gan mú tó ọmọdé kékeré yẹn lẹ́nu kẹta tó sọ̀rọ̀ ńgbà kékeré sànàbí sallallahu alaihi wasallam tọ́ka sí náà wọ́n ní tí a máa ṣe sọ̀lẹ́ àwọn arántí dàníyàn bẹ̀rẹ̀ àti bá débi kankan tó rántí débi bísímìláì tá a máa ń ṣe ń bẹ̀rẹ̀ oúnjẹ lò náà ni pété àbá ti rántí ṣe bísímìláì níbẹ̀rẹ̀ oúnjẹ gbàtà bá rántí a sọ pé bísímìláì awwalahu. وآخرة. akhirah síbẹ̀ náà làníyàn bí mo dàníyàn bẹ̀rẹ̀ àti parí rárá o gbogbo sọláàtì tá a bá ṣe náà rántí dàníyàn àti mára gbóná lásán ni kìí ṣe sọláàtì á tuntun bẹ̀rẹ̀ torí innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa nítorí bá dà láníyàn lọ́gbàládà ó láníyàn wọn gbára gbóná ni ọ̀dà bí ẹni tí ń dí ṣe exercise ojúmọ́ tí máa ṣe náà wọn là ń ṣiṣẹ́ níbì kan ajá kan gbèsè rí tá a wọlé ńjọ́ kejì ọba sáré sí wa ní máa ń gbọ́rù inú rẹ̀ ń dùn àmọ́ báwo ṣe wá rí tó bírù wò ẹ̀rú á bà òyìnbó ni olú ẹ bá lóun fẹ́ gbójú agasílẹ ó lè fàyàn ya làwọn náà bá ń sin rẹ́rìn yagi lókè lókè pé ókè ókè ókè jáàkì ayọ̀ ayọ̀ ayọ̀ good morning jack àbí òye kí jáàkì ọmọ bá jáàkì so ibi tí jáàkì náà ti rí pé yẹ ẹsẹ àwọn eléyìí mọwọ ni wọn fi ẹnu fi gbó wọn lára ó tún ya hàn tún pọ́n ọwọ́ wọn la <laughs> gbogbo ẹ náà mọkò bá mi náà ni so ṣé níṣẹ́ ti lẹ́sìrẹ́sì bí ahọ́n ajá ti ṣe rí lọ́wọ́ subhanallah ẹ fọwọ́ yín ni wọ́n á ní sáwọn fọ lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀mejì báwo ẹ fọ ẹ fọ ẹ fọ títí títọ́ burúkú yẹn fi kó lọ́wọ́ yín iṣẹ́ yẹn ti kó pẹ̀lú mi lásán àfi kí n tó yí bí èpẹ̀ kéèyàn fi fọ́ ọ tó wà á fi ìpẹ́ náà fọ̀ amílẹ̀yìn onídìí ẹ̀mẹ̀je pípé gbálà nábì ní ká fọ̀ lẹ́ẹ̀mẹ̀je àmọ́ wọn náà fọ̀ tó fi jẹ́ pé àwọn microbes algeratin so àwọn microorganism tó ti yí ọ lọ́wọ́ tó yẹ pé ojú lásán ò lè rí ìpẹ́ yẹn ló lè fọ̀ dànù àjẹbù sì jẹ wọ́n ní ìgbà tí ẹni ká ṣàfaradà fóbìn torí kò yé mi tóbi máa ń lọ lé oníyàwó tí ń lọ tí ń lọ lé àwọn apọwọ́dà apọwọ́dà àbóbìnrin tó yẹ pé ìrìnsẹ̀ rẹ̀ ọ̀ma sátú máa ṣàfaradà sí lẹ́yìn lẹ́yìn òní ìdìbèrè àwọn ọ̀daràn kọ́lá alẹ́ kọ́lá sọ pé faradà fún àwọn ọ̀daràn làwọn eléyẹn ẹtí bá ti lọ lé oníyàwó tí ń lọ lé alágbègbà gbogbo nǹkan àfi ká lọ yẹ̀ wò ẹ wàá sọ pé kọ́ lọ sí ilé bàbá rẹ̀ ni lẹ́yìn tẹ́ bá ti kìlọ̀ fún tí ọba gbọ́ tá ni ẹ tá ló ń bára babaláwo omi tí ìrìn ẹsẹ̀ rẹ̀ ọmọ ń zìnà kínní ẹ wà máa wò ọ̀ràn sẹ́yìn ọ̀fẹ́ wà lìjánà ni turkey anabi sallallahu alaihi wasallam sọ pé gbogbo ẹni tó bá ti jẹ́ dayot kò ní wà lìjánà wọ́n ní ta ni dayot anabi lẹ́ni tó rí pé zìnà ń ṣẹlẹ̀ nínú ilé òun ìyàwó òun ṣe zìnà ọ̀ òní wà lìjánà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù irú àsọ pé kẹ́ ẹ ní faradà kí faradà àní kẹ́ ẹ ṣe sùúrù kí sùúrù eléyìí jẹ́ bó ti jẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك